Yes, so my people, it is time to praise God The song of Mrs. Mercy Monisola, babami. That's the title. Ọláwùmí láti gbogbo rẹ̀ ga, owó wù mí láti gbogbo rẹ̀ ga, ilé wù mí láti gbogbo rẹ̀ ga, mọ́tò wù mí láti gbogbo rẹ̀ ga, as we watch prayer this song, may God accept it Jesus' my name. gbẹ̀gà ọmọ wù mí láti gbé ọ̀gá ọmọ wù mí láti gbógo rẹ̀ ga. bàbá mi fún mi lọ́mọ. iṣẹ́ wù mí láti gbógo rẹ̀ ga iṣẹ́ wù mí láti gbógo rẹ̀ ga iṣẹ́ wù mí láti gbógo rẹ̀ ga. ọkọ wù mí láti gbógo rẹ̀ ga ọkọ wù. rẹ̀ ga ọmọ wù mí láti gbé ọ̀gá ọmọ wù mí láti gbógo rẹ̀ ga. mi fún mi lọ́mọ. iṣẹ́ wù mí láti gbógo rẹ̀ ga iṣẹ́ wù mí láti gbógo rẹ̀ ga iṣẹ́ wù mí láti gbógo rẹ̀ ga. rẹ̀ ga. Bàbá mi fún yes o my people, i believe say you dey enjoy dis song make we dance make we worship god at the same time i wan make you no forget say convention dey come convention is on the second to on the ten of august make sure you are in attendance ministry is our father in the lord pastor Iya adiboye and other anointed minister of god and as you come may god bless you richly in jesus mighty name. Pray.